and I we ká lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó dá wa sí ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tó tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí monday tó gbẹ̀yìn nínú oṣù kẹta ọdún yìí ọlọ́run tí òjá ti dẹ́ni ìgbàgbé ọlọ́run tí òjá ti dẹ́ni ẹni ẹni ẹni ẹni ẹ̀gàn ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá láti bẹ̀rẹ̀ oṣù yìí àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun ọba àwọn ọba agbórúkọ yín ga ìjìnlẹ̀ fẹ́ gbọ́ pẹ́ wá gbẹ̀yìn wá adúpẹ́ lórí ẹbí wa adúpẹ́ lórí ará wa adúpẹ́ lórí gbogbo àwọn èèyàn wa gbogbo adúpẹ́ torí pé dá wa sí fún ògo yín adúpẹ́ torí pé jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí monday tó gbẹ̀yìn nínú oṣù yìí lórúkọ jésù olúwa gbọ́ pẹ́ wa olúwa gbẹ̀yìn wa ọlọ́run tí ò jẹ́ kí ìdààmú tó kọjá agbára wa kó jálù wá ògo yọ orúkọ yín olúwa ìyìn yọ orúkọ yín olúwa ẹbí mọ gbọ́ ọpẹ́ wa ẹbí mọ gba ẹ̀yìn wa ẹbí mọ gbọ́ ọpẹ́ wa ẹbí mọ gba ẹ̀yìn wa lórí ọmọ gbọ́ ọpẹ́ lórí ọkọ gbọ́ ọpẹ́ lórí aya gba ẹ̀yìn wa lórí ìdílé wa gbọ́ ọpẹ́ wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹjẹ adúpẹ́ lọ́wọ́ ẹ ẹjẹ adúpẹ́ láti ìbẹ̀rẹ̀ oṣù Ọlọ́run tó dúró tì wá tí ò jẹ́ kó dúró tì wá ọlọ́run tó dì wá mú tí ò kí ìjì ayé kó gbá wa lọ lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa lórí ọmọ wa gba ẹ̀yìn wa lórí ìdílé wa gbọ́ pẹ́ wa lórí orílẹ̀-èdè tá a wà olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tí ò jẹ́ kí ogun kó kó wa lọ yes ọlọ́run tí ò jẹ́ kí ogun kó kó wa lọ ògo yẹ orúkọ yín olúwa olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn tá a mú wa lórúkọ jésù olúwa jó ṣe tẹ́wọ́gbà jésù olúwa wá jésù olúwa wá ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ mà ṣé o bàbá ní gbogbo ìgbà ẹ ṣé ní gbogbo ọ̀nà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láíláí ẹja fọpẹ́ fún àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láíláí àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láíláí ẹja lọ síwájú ọlọ́run so a lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yes a ó bẹ ọlọ́run pé kọ́lọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì wá à ń sọ fọlọ́run kọ́lọ́run kó ṣàánú fún wa nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí ẹ jẹ́ ká sọ fọlọ́run bolúwa jẹ́ kí n rí àánú gbà ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká rí àánú gbà tó bá ní ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká dúrà wa kó gbà olúwa jọ dáríjì wá agbára ẹ̀jẹ̀ jésù olúwa fi wẹ̀ wá lálẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ ní pàtí agbára a tún ti dé lálẹ́ yìí olúwa kí ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká rí àánú gbà yes gbogbo ìdílé tó ń bẹ lórí ìpéjọpọ̀ àdúrà yìí jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan rí àánú gbà jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan rí àánú gbà olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún wa tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò ní yẹ ká dúà wa kó gbà olúwa dáríjì wá olúwa dáríjì wá dáríjì wá dáríjì wá bá ìṣe wa rẹ́ jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú gbà olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ nípa gbára ẹ̀jẹ̀ Jésù olúwa dárí ẹ̀ṣẹ̀ jì wá jẹ́ ká rí àánú gbà Jésù Kristi olúwa wa a gbàdúrà àsọfọlọpọ tó bá ní gbogbo ipá tàbí agbára tó lòdì nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí olúwa fi iná sun wọ́n dànù àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ipá tàbí agbára tó lòdì nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa tàbí nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa dáná sun wá yes yes ẹja sọ fọlọ́run kọlọ́run kó fi iná sun wọ́n dànù gbogbo ipá tàbí agbára tó lòdì gbogbo ìmísí tó lòdì àwọn ìmísí tí ìjẹ́kádùá ni ó gbà àwọn ìmísí iyèméjì àwọn ìmísí bẹ̀rù lórúkọ jésù olúwa bá yín wí ẹ jáde kẹ́ gbiná sọ̀nà jésù kristi olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́ bọ́ olúwa fún mi ní àṣẹ àdúrà lálẹ́ yìí agbára àti àṣẹ àdúrà ẹ já béèrè fún agbára yẹn o agbára àti kí ni mo pè o agbára àti àṣẹ àdúrà na ẹ wo ẹ wo Mósè so ẹ rí i pé ńgbà tó tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dé etí òkun pa nínú Exodus fourteen so Ọlọ́run sọ fún Mósè Ọlọ́run ní pé ó ní kó na ọ̀pá rẹ̀ sí ojú òkun ó ní tó bá ti na ọ̀pá yẹn so ó ní pé òun ó ṣe kí ni o òun sì divide ó ní òun máa pín òpin òpa níyà náà bí Mósè bá ní pé ah bọ́ọ̀lù sì fẹ́ ṣe so Mósè ò bá Ọlọ́run jìnnà so nǹkan tí Ọlọ́run ní kó ṣe ó ṣe kí ló dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn so bíbélì ni pé Ọlọ́run sì mú kí atẹ́gùn kó ṣe kí ni o kó fẹ́ sórí òkun òkun bá ṣe kí ni ó sì pínyà àṣẹ yẹn nìyẹn náà bí ẹni tí ọlọ́run ò bá fún láṣẹ yẹn tó bá lọ gbé ọ̀pá sókè tó wá ní pé òun fẹ́ òun fẹ́ la òkun pa kó wá lọ gbé ọ̀pá sókè kó lọ sí kó lọ sí Atlantic City sẹ́wọ̀n pé kò ní í ṣeé ṣe torí pé kò ní àṣẹ yẹn so nǹkan tí mo sọ ni pé so a nílò àṣẹ nínú àdúrà <laughs> ọ̀pọ̀lọpọ̀ a ní ọ̀nà ti dí mọ́ a nílò àṣẹ láti la ọ̀nà wa ẹ jẹ́ gbàdúrà olúwa fún mi ní agbára àti àṣẹ etí àdúrà tèmi náà ṣe kí ni tó yóò fi gbà yes bí bó bá jẹ́ pé Aaron ló lọ gbé ọ̀pá yẹn ni Mósè lọ́lọ́run ní kó gbọ́pá ṣùgbọ́n ká ní pé Aaron ló lọ gbé ọ̀pá sókè pé ìwọ òkun pa pínyà ẹ rí i pé òkun pa yẹn ò ní pínyà torí pé Aaron ò ní àṣẹ tí Mósè ní ẹ jẹ́ ká gbàdúrà Olúwa fún mi ní agbára àti àṣẹ etí òkun pa tó òkun pa tó dè mí lọ́nà tí ó fi pínyà lálẹ́ yìí agbára àti àṣẹ etí àdúrà mi ó fi gbà olúwa jọ̀ọ́ wọnú mi lọ jẹ́ gbàdúrà lórúkọ jésù yes orúkọ jésù orúkọ jésù olúwa wọ̀ mí lágbára agbára àti àṣẹ yes etí àdúrà mi ó fi gbà lálẹ́ yìí olúwa jẹ́ kí agbára náà jọ̀ọ́ wọnú mi lọ wọ̀ wá lágbára ẹnìkọ̀ọ̀kan wa agbára àti àṣẹ etí ọ̀mù kí òkun pa tó ń dè wá lọ́nà tí ó fi jẹ́ kó pínyà lórúkọ jésù agbára àtàṣẹ náà olúwa jọ balẹ̀ wa ẹ jẹ́ á béèrè fún agbára yẹn olúwa fún mi ní agbára olúwa fún mi ní àṣẹ nínú ìpéjọpọ̀ àdúrà yìí agbára àti àṣẹ etí ọ̀nà mi ò fi là agbára àti àṣẹ etí àdúrà mi ò fi gbà agbára àti àṣẹ etí mi ò fi ní mọ̀mú bọ́ nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa jọ bà lé mi wọ̀ mí lágbára fún mi lágbára fún mi ní àṣẹ fún mi lágbára ẹja béèrè ẹja béèrè agbára àtàṣẹ alima sídìkà pọ́límà sọfọ jìdìá olúwa bí wọ̀ wá fún ẹnì kọ̀ọ̀kan wa lágbára fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣẹ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí so ẹ wá ẹ wo tẹ bá lọ wo ìwé ìṣe apostoli orí kọkàndínlógún act nineteen so wọ́n ní pé àwọn àwọn àwọn ọmọ àwọn ọmọ àlùfáà àwọn bíi bíi abí mẹ́wàá nú wọn ni so wọ́n ní wọ́n rí ẹni tí ó ní ẹ̀mí wèrè so wọ́n á lọ bá arákùnrin yẹn so torí pé wọ́n ti rí pé nígbà tí gbogbo ìgbà tí paul bá ṣiṣẹ́ ìyanu ó máa ń forúkọ jésù ṣiṣẹ́ ìyanu so àwọn náà wọ́n á lọ wọ́n á lọ bá wèrè yẹn wọ́n ní pé lórúkọ jésù tí paul ń wàásù alẹ́ ọ jáde kí nìkan tí bíbélì sọ bíbélì ni pé wọ́n ní wèrè ẹ ṣe kí ni o ó sì mú wọn ó fa sọ wọn ya torí pé wọn láṣẹ ni torí pé sẹ́rí ogun tí ọ̀pọ̀lọpọ̀ wá ń jà a nílò àṣẹ tó ga ju ti ọ̀tá lọ a nílò àṣẹ ẹ jẹ́ gbàdúrà sẹ́rí bí àṣẹ bá dé ká tó porúkọ jésù jálẹ̀ ogun ó sì máa ṣẹ́ agbára àtàṣẹ agbára àtàṣẹ o agbára àtàṣẹ ẹ̀mí mímọ́ fún mi lágbára o agbára àtàṣẹ ṣé lórí yẹn mo fẹ́ ká kọ́ á kọ́ pẹ̀lú àtọwọ́ wà wà wà wà wà agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ o ẹ̀mí mímọ́ fún mi lágbára o agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ agbára àtàṣẹ ẹ̀mí mímọ́ fún wa lágbára o agbára àtàṣẹ ẹ̀mí mímọ́ fún wa lágbára o agbára àtàṣẹ ẹ̀mí mímọ́ fún wa lágbára agbára àtàṣẹ amen. so a tún gbàdúrà olúwa fún mi ní agbára àti àṣẹ ẹ jẹ́ àgbà o ẹ wo àwọn ọmọ ẹ̀yìn gan-an so ẹ rí i pé there was a time nínú Matthew seventeen torí pé wọn ò tí ó ṣeéṣe kí wọ́n kí wọ́n sọ àṣẹ so wọ́n ní pé arákùnrin kan mú ó mú ọmọ tó ní wárápá ó mú wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn wọ́n ní wọ́n tiraka wọ́n ní ṣùgbọ́n pé wọ́n lè lé ẹ̀mí yẹn jáde ìgbà tí Jésù tó dé látòrí òkè ló tó lẹ́mí ẹ̀ jáde ah ẹ jẹ́ gbàdúrà sẹ́ni àwọn ogun kan wà tí ò ní ṣẹ́ o bí yóò bá ní agbára àti àṣẹ ẹja tẹnumọ́ olúwa wọ̀ mí lágbára yes agbára àti àṣẹ ètò ogun ayé mi ò fi ṣẹ́ lálẹ́ yìí olúwa jọ̀ọ́ bọ́lù mi fún mi ní agbára fún mi ní àṣẹ ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fún wa ní agbára ẹ jẹ́ kí a tẹnumọ́ àdúrà yẹn yes yes agbára àtàṣẹ àìlímọ̀ síndíkà pọ́límọ̀ sọfọ̀jìrìkà pọ́líà etí ogun tá a ti jà lájà tì tí ó fi ṣẹ́ yes agbára àti àṣẹ lórí àwọn ẹ̀mí tó ń fogun jà wá agbára àti àṣẹ etí àdánwò fi gbà lórúkọ Jésù olúwàjọ bọ́ọ̀lù wá fún wa ní agbára olúwa fún wa ní agbára olúwa fún wa ní àṣẹ olúwa fún mi ní agbára ẹ jẹ́ kó kálukú máa bèrè olúwa èmi náà fún mi ní agbára olúwa fún mi ní àṣẹ olúwa fún mi ní agbára fún mi ní àṣẹ ẹnìkọ̀ọ̀kan wa fún wa lágbára fún wa ní àṣẹ fún wa lágbára fún wa ní àṣẹ fún wa lágbára fún wa ní àṣẹ àṣẹ tó borí ogun èṣù àṣẹ tó borí ogun ọ̀tá agbára àti àṣẹ agbára àti àṣẹ ètí àdúrà wo fi gbà agbára àti àṣẹ ìtọ́nà wo fi là agbára àti àṣẹ ètí àfi bọ́lọ́wọ́ ọ̀tá agbára àti àṣẹ ètí àdúrà wo fi gbà lórúkọ Jésù olùwàjọ bọ́ọ̀lùwà ọ̀wọ́ alágbára fún wa lágbára fún wa ní àṣẹ fún wa lágbára fún wa ní àṣẹ fún wa lágbára fún wa ní àṣẹ jésù kristi olúwa wa so a gbàdúrà a sọ fọlọ pé olúwa já gbogbo èdè mi lálẹ́ yìí olúwa mo fẹ́ bọ́ mo fẹ́ dòmìnira bàbá jésù dáwọ́lé mi kó já gbogbo èdè mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá jésù dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa yes dáwọ́ agbára lé wa olúwa já gbogbo ìdè gbogbo ìdè tó dè wá ìdè tó di ayé wa tó di èrè wa gbogbo èdè tó dè wá wọnú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí olúwa já dànù gbogbo àwọn tí ìdè àìsàn dè olúwa já ìdè bàbá jésù dáwọ́lé wa yes ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa dáwọ́ agbára lé wa olúwa dáwọ́ iná lé wa já gbogbo èdè wa gbogbo èdè àìsàn gbogbo ẹ̀yin ìdè ara ríro gbogbo ẹ̀yin ìdè ọ̀tá lórúkọ jésù ẹ máa já lórúkọ jésù ẹ máa já yes ìwọ èdè já lórúkọ jésù ẹ máa já lórúkọ jésù ẹ máa já olúwa já gbogbo èdè ìdè tó di ọ̀nà wa tó di ayé wa ìdè tó di àwọn ọmọ wa olúwa fi náà já dànù bàbá jésù já gbogbo èdè wa sọ ẹnì kankan wa dòmìnira nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa sọ wá dòmìnira jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so àwọn gbàdúrà a sọ fọlọ́ bọ́lúwa lọ́wọ́ ọ̀tá alágbára tí mo wà olúwa fọwọ́ agbára fà mí jáde olúwa fi ọwọ́ agbára gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá alágbára olúwa fi ọwọ́ agbára rẹ gbà mí fọwọ́ agbára rẹ gba ọmọ mi lọ́wọ́ ọ̀tá alágbára fi ọwọ́ agbára rẹ gba iṣẹ́ mi lọ́wọ́ ọ̀tá alágbára fi ọwọ́ agbára gba ìdílé mi lọ́wọ́ ọ̀tá alágbára ẹ jẹ́ àgbàdua lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù lọ́wọ́ ọ̀tá alágbára tá a wà olúwa fọwọ́ agbára gbà wá yes bàbá jésù já wa gbà olúwa já wa gbà àìkọ́dá lima sindicapolia já ẹnì kọ̀ọ̀kan wa gbà yes lọ́wọ́ àwọn ọ̀tá alágbára tó wá mọ́ olúwa gbà wá ẹ̀mí mọ́ gbà wá olúwa gbà wá alágbára gbà wá olúwa gbà wá ẹja gbàdúrà yẹn olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá alágbára àìkọ́dá lima sindicapa olúwa gbé ẹnìkọ̀ọ̀kan wa olúwa já wa gbà já àwọn ọmọ wa gbà lọ́wọ́ ọ̀tá alágbára olúwa iṣẹ́ mi yes yes ẹ jẹ́ ká gbàdúrà yẹn olúwa iṣẹ́ mi kó lọ́wọ́ ọ̀tá alágbára olúwa gba ayé mi kó lọ́wọ́ ọ̀tá alágbára yes àwọn ọ̀tá alágbára tó ń fi agbára wọn darí mi àwọn ọ̀tá alágbára tó ń fi agbára wọn mú mi mọ́lẹ̀ olúwa ẹ jẹ́ gbàdúrà yẹn o olúwa já mi gbà já mi gbà tọmọtọmọ tọkọtọkọ já já ìdílé mi gbà lọ́wọ́ àwọn ọ̀tá alágbára olúwa já wa gbà olúwa já ẹnì kọ̀ọ̀kan wa gbà lọ́wọ́ ọ̀tá alágbára lórúkọ jésù já wa gbà já wa gbà àwọn ọ̀tá alágbára tó ń fi ipá wa bá olúwa gbà wá lọ́wọ́ wọn gbà wá lọ́wọ́ ọ̀tá alágbára gbà wá lọ́wọ́ ọ̀tá alágbára jésù kristi olúwa wa jésù olúwa wa so a gbàdúrà yẹn dáadáa so a fẹ́ tú a sọ fọlọ́pọ̀ olúwa. gbogbo ire mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára yes olúwa gbà fún mi yes àwọn ire mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára olúwa fọwọ́ iná gbà fún mi olúwa dàgbà olúwa gbẹ̀tọ́ mi fún mi jẹjẹ mọ̀ pé iṣẹ́ ẹlòmíì ọwọ́ ọ̀tá lágbára ló wà yes ọwọ́ ọ̀tá lágbára ló wà nǹkan tẹ́lòmíì wá tó ti wá wá wá ọwọ́ ọ̀tá lágbára ló wà ẹja sọ fọlọ́run olúwa torí pé ìwọ lálágbára yes ìwọ lálágbára ìwọ́lá tóbi jù ìwọ́lá lágbára ìwọ́lá tóbi jù kó máa ṣọ́gun tó lè borí rẹ ìwọ́lá lágbára ẹja kọrin yẹn ìwọ́lá lágbára ìwọ́lá tóbi jù yes ẹ̀yin la lágbára ah ẹ̀yin la tóbi jù kó máa sógun tó lè borí rẹ ẹ̀yin la lágbára agbàdúrà olúwa tó ní pé ìwọ́lá lágbára yes gbogbo eré ayọ̀ mi tó ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá alágbára olúwa gbà fún mi lálẹ́ yìí olúwa gba eré mi fún mi olúwa gba ẹ̀tọ́ mi fún mi ẹ jẹ́ ká gbà ó pàápàá jùlọ àwọn tó jẹ́ òbí láàrin wa àwọn ẹ̀tọ́ ẹ jẹ́ ká gbàdúrà yẹn olúwa gba ẹ̀tọ́ mi fún mi ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí òbí tó ti há lọ́wọ́ àwọn ọ̀tá alágbára olúwa gbà fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gba ẹ̀tọ́ wa fún wa yes ẹ̀tọ́ wa tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára àwọn eré wa táwọn ọ̀tá lágbára gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ah lórúkọ jésù olúwa jàgbà olúwa jàgbà ẹ jàgbà olúwa jàgbà ìgbéga wa tí wọ́n tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára olúwa jàgbà ẹ̀mí má jàgbà já iṣẹ́ mi gbà lọ́wọ́ ọ̀tá lágbára já ayé mi gbà lọ́wọ́ ọ̀tá lágbára àwọn ọmọ tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára olúwa jàgbà gbà olúwa já ọmọ mi gbà yes lọ́wọ́ àwọn ọ̀tá lágbára olúwa gba iṣẹ́ mi lọ́wọ́ ọ̀tá lágbára olúwa gba ògo mi lọ́wọ́ ọ̀tá lágbára yes olúwa já wa gbà ire wa tó ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára olúwa já gbà mọ́ jágbà jágbà jágbà jágbà jágbà yes yes olúwa gbáre wa fún wa àwọn eré ayọ̀ wa ètò ń bẹ lọ́wọ́ ọ̀tá lágbára lórúkọ jésù olúwa fọwọ́ iná jágbà fún wa jésù olúwa wà jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù tó bá dé gbogbo àwọn eré ayọ̀ wa ètò ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá alágbára bàbá jésù jọ olúwa jagbà fún wa olúwa gba ẹ̀tọ́ wa fún wa olúwa gba eré ayọ̀ wa fún wa nínú ìpéjọpọ̀ àdúrà yìí lórúkọ jésù jẹ́ kí ọ̀rọ̀ wa kó já sọpẹ́ nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan ká ní ọ̀rọ̀ ẹ̀rí tuntun adúpẹ́ torí pé ẹ ti gbọ́ tiwa o jésù olúwa wa ẹ jẹ́ ká kí aleluya mẹ́ta láti fi yin ọlọ́run lógo ó yá o aleluya aleluya aleluya ògo ẹ jẹ́ sáré wo ibi tá a fi fẹ́ tún gbàdúrà tó kù ṣẹjáwó ìwé exodus fifteen Exodus fifteen from verse twenty-two to twenty-seven so a ò ní àkókò àti ka ìtàn yẹn ṣùgbọ́n màá gbà wá níyànjú pé kí a kà á ní ìgbà tí a bá ráyè Exodus fifteen láti verse twenty-two to twenty-seven so wọ́n ní pé ẹjẹ́ sáré ẹjẹ́ sáré kà ní English màá kà díẹ̀ kí ṣe gbogbo ẹ̀ oníṣòwò Moses brought Israel from the Red Sea. Then they went out into the wilderness of Shur, and they went three days in the wilderness and found no water. Now, when they came to Mara, they could not drink the waters of Mara, for they were bitter. Therefore, the name of it was called Mara. And the people complained against Moses, saying, What shall we drink? So he cried to the Lord, and the Lord showed him a tree when he cast it into the waters, the waters were made sweet. And there he made a statute and an ordinance for them, and there he tested them. And he said, If you diligently heed the voice of the Lord your God, and do what is right in his sight, and give ear to his commandments, and keep all his statutes, I will put none of this disease on you, which I have brought on the Egyptians, for I am the Lord who heals you. And what verse 27? Then they came to Helim, where there were 12 wells of water and 70 palm trees. So they camped there by the water. Ha! lálẹ́ yìí nǹkan tá a fẹ́ fi gbàdúrà náà ni pé olúwa sọ omi kíkorò mi di adùn àwọn a lè sọ pé olúwa sọ ìkorò mi dá dùn so ẹ wo bí tá a kà yẹn ṣe ẹ ẹ ẹ ẹ tá a bá fojú inú wò dáadáa ẹ rí i pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà lọ́wọ́ àwọn ará Egypt ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ṣiṣẹ́ wọ́n gbogbo iṣẹ́ tí wọ́n ṣe nígbà tó ń wà ní Egypt àwọn Egypt ni wọ́n wọ́n ṣiṣẹ́ bíi pé yẹn ń ṣiṣẹ́ ọ̀fẹ́ bíi pé yẹn ń ṣiṣẹ́ ọ̀fẹ́ so ìgbà tó ń tó fẹ́ jáde ọlọ́run tó ṣe kíni ọlọ́run tó compensate wọn ìyà jẹ wọ́n púpọ̀ so lẹ́yìn ìgbà tí wọ́n jáde so wọ́n kọ́kọ́ láti la òkun pa kọjá òkun pa ó kọ́ dàbí ìdènà níwájú wọn ṣùgbọ́n ọlọ́run ọlọ́run fi agbára rẹ̀ ó fi la ọ̀nà fún wọn mo gbàdúrà tó bá dé gbogbo àwọn tí òkun pupa dé mọ́ tí òkun pupa ayé dí lọ́wọ́ torí pé wọn ò ní lọ lálẹ́ yìí pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run ọlọ́run yóò la òkun pa fún alálẹ̀ lórúkọ jésù so lẹ́yìn ìgbà tí wọ́n la òkun pa kọjá so ẹ rí i pé wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ní jó wọ́n bẹ̀rẹ̀ ní yọ̀ wọ́n ní arábìnrin tó jẹ́ ẹ̀gbọ́n Mósè wọn ló gbé ìlú ó bẹ̀rẹ̀ ní lu ìlú àwọn obìnrin yòókù ṣe kí ni wọ́n gbà tí wọ́n ń jó wọ́n ń yọ̀ pé àwọn bọ́ o àwọn bọ́ lọ́wọ́ àwọn ará Egypt ṣùgbọ́n ayọ̀ tí wọ́n yọ̀ yẹn kò pẹ́jù o ayọ̀ yẹn wà very temporary sẹ́yìn pé ńgbà tó yá wọ́n ní gbígbà tó wá tẹ̀síwájú nírìn àjò wọn wọ́n ní fún ọjọ́ mẹ́ta kò sí omi náà sẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn mo fẹ́ compare sí oṣù mẹ́ta. Si ṣé nǹkan tí mo sọ yé wa àwa náà a ti lo oṣù mẹ́ta nínú ọdún twenty twenty two ǹjẹ́ dábàá pé ẹlòmíì ò tí ì rí omi ní ọdún yìí so omi tí mò ń sọ mò ń sọ nípa omi láti satisfy òǹgbẹ wa ẹlòmíì ò tí wà satisfy láti ìbẹ̀rẹ̀ ọdún yìí so ẹlòmíì ni wẹ́ẹ́ bóyá January ni o ó wojú January ṣùgbọ́n kò sí kò sómi January so ẹlòmíì tún ní wẹ́ẹ́ bóyá February lomi ó dé ó wojú ọlọ́run fún february kò tún sómi so ẹ rí i pé a ti wà ní march báyìí so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ọmọ ìṣẹ́lì ìgbà tí wọ́n ń la tí wọ́n ń la ìrìn àjò ẹ̀ ń lọ nínú aginjù ń wò pé wẹ́ ẹjẹ́ á rìn ẹjẹ́ á rìn ìrìn ọjọ́ kan sí bóyá bóyá a ó bá omi pàdé wọ́n tún lọ wọ́n tún di ọjọ́ kejì wọn ok ẹjẹ́ á rìn ìrìn àjò ọjọ́ kejì bóyá ó bọ́ omi pàdé wọ́n tún lọ kò sómi ẹjẹ́ á ìrìn àjò ọjọ́ kẹta bóyá a ó tún bá omi pàdé o so ìwé mímọ́ jẹ́ ká mọ̀ pé ìgbà tí wọ́n ìgbà tó di ọjọ́ kẹta tí wọ́n bá omi pàdé wọ́n ní omi tí wọ́n tún bá pàdé ó tún wá jẹ́ omi tó korò ah wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ Mósè pé ah, ah so wá kó wa jìyà ni so sẹ́mi pé gbà míì ọ̀pọ̀lọpọ̀ wa gbà míì àwọn nǹkan míì tá à ń lépa tá à wá so ẹlòmíì àti ṣapá àti ṣe gbogbo ẹ̀ so gbà tó gbà tí kinní yẹn bá fẹ́ bọ́ sí kì í ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń ẹlòmíì nǹkan tó máa ń rí bóyá nǹkan tó wà less or nǹkan tí ò tiẹ̀ tó nǹkan tó ń wá ni so wọ́n wà disappointed wọ́n wà ṣèkínni o wọ́n wà disappointed pé ah báwo ni mo ṣe lè máa fi ọjọ́ mẹ́ta wá nǹkan tẹ́gbẹ́ gbà tó tún wá di ọjọ́ kẹta tí mo wá tó rí nǹkan yẹn ó tún wá jẹ́ nǹkan tó bà mí níjẹ́ mo gbàdúrà tó bá ní àwọn tí wọ́n ń sunkún lálẹ́ yìí bóyá nǹkan tí wọ́n ń wá tí wọ́n rò pé yóò fáwọn láyọ̀ kò pàpà fún wọn láyọ̀ mo gbàdúrà nínú ìpéjọpọ̀ àdúrà tí alẹ́ yìí ọlọ́run yóò sọ ìbànújẹ́ wa dayọ̀ so wọ́n ní omi tí wọ́n wá rí o ṣàmì tó fún bá ń gbẹ̀yàn kì í ṣe nǹkan tó rọrùn o wọ́n ní àwọn ràkúnmí wọ́n ní àwọn àwọn ẹran ọ̀sìn tí wọ́n pé wọn ò mú mi fọ́jọ́ mẹ́ta ẹ lọ try ẹ nǹkan tí mò ń sọ yìí kó lè yé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bíríbírí ọjọ́ mẹ́ta tí ò sómi tí ò sóúnjẹ ẹ já try káwò bí ó ṣe lọ <laughs> ṣe pé tó bá yá ọ̀fun yẹn gan wọn lẹ̀ pọ̀ so ẹ i pé ńgbà míì tí ẹ bá ń gbàwẹ̀ ìgbà ẹni ara wọn kàn yàn so ọ̀pọ̀lọpọ̀ wọn lára ń kan so ìgbà mẹ́ta bá ń ka bíbélì ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń bú wọn pé ah, ah àwọn ọmọ ìṣẹ́lì gan ṣe wá ya wọ́n ṣe wá ya aláìmoore báyìí ẹ jẹ́ káà náà lọ tíra ẹ o ẹ jẹ́ ká ẹ já lọ gba bíríbírí ọjọ́ mẹ́ta o nígbà tó bá tó wá dọjọ́ kẹta táwọn fẹ́ bírèkì kẹ́nìkan wá wá gbo ewúro kán wá dà sómi fún wa pé kẹ́ fi bírèkì kẹ́ wá wo bí ó ṣe rí lẹ́nu bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni experience táwọn ọmọ ìṣẹ́lì rí sọgbà tí wọ́n ké wọ́n ní Mósè wá lọ pé òkè òun náà wá ṣe kíni o Mósè wá lọ ké pa Ọlọ́run ó gbé ìṣòro ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run sẹ́ni sẹ́ni ẹ má jẹ́ ká tí ìsọ̀rọ̀ ìtinú o lẹ́yìn ọjọ́ kẹta ẹ̀wọ̀n pé gbà tó dojọ́ kẹta ni o sẹ́ni àwa náà ti wà nínú oṣù kẹta ẹ má jẹ́ ká tí ìsọ̀rọ̀ ìtinú ẹ má jẹ́ à give up so wọ́n ní Mósè ké pe Ọlọ́run Ọlọ́run wá sọ fún Mósè pé igi kan wà lọ mú igi yẹn kó o sì ju sómi mara ha sẹ́rígbà tí omi yẹn kan mara ẹ̀mí tí igi yẹn kan mara omi yẹn ṣe kí ni o ọlọ́run sì change ẹ̀ agbára tó ń yí nǹkan padà ìyẹn jẹ́ mọ̀ pé agbára yẹn náà ni Jésù lò nínú ìwé John chapter two so wọ́n ní pé omi ṣe kí ni o omi di wine agbára ìyípadà ni oh my God mo gbàdúrà fún gbogbo àwa tá a nílò ìyípadà nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí ọlọ́run yóò sọ agbára ìyípadà kalẹ̀ ní ayé wa wọn nígbà tí igi yẹn kan omi ó sì di àdùn ah wọn bẹ̀rẹ̀ sí ní mu mi àwọn àwọn àwọn ẹran ọ̀sìn wọn bẹ̀rẹ̀ sí ní mu mi wọn mu ikùn wọn le wọn bẹ̀rẹ̀ sí ní yọ̀ inú wọn bẹ̀rẹ̀ sí ní dùn so ìgbà tọ́lọ́ wa ni pé wọ́n ti mu mi tí wọ́n ti wà satisfy ọlọ́run wa sọ fún wọn ó ní sẹ́rí omi tẹ́ ẹ̀ mú yìí <laughs> àwọn àwọn àwọn àǹfààní tẹ́ ẹ̀ ń jẹ yìí ẹ mọ́ gbàgbé o ipe tẹ́ bá fẹ́ jẹ àǹfààní yìí pẹ́pẹ́pẹ́ nínú ìrìn àjò yín ẹ gbúlọ̀ ẹ gbúlọ̀ tẹ̀lé ẹ gbúlọ̀ tẹ̀lé òfin àti ìlànà mi yes so ọlọ́run sọ fún un ó ní wọ́n gbúlọ̀ tẹ̀lé òfin o ó ní ṣùgbọ́n ó ní torí pé àwọn àwọn ará Egypt tó ń tó ń fi tó ń jẹ níyà àwọn ará Egypt tó ń pọ́n lójú ó ní ìdí tí òun fi pọ́n wọn lójú ni pé wọ́n jẹ́ wọn ò gba àwọn ọlọ́run ó wá sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ gbà mí gbọ́ o torí pé àwọn ará Egypt tí mo pọ́n lójú tí mo fìyà jẹ torí pé wọn gbà mí gbọ́ ni mo ṣe fìyà jẹ wọn o tẹ́yin náà ò bá fẹ́ jìyà ẹ gbà mí gbọ́ kẹ́ ẹ sì ṣe kí ni o kẹ́ ẹ sì tẹ̀lé òfin àti ìlànà mi. nǹkan tó wá yà mí lẹ́nu ni pé ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n nígbà tí wọ́n tún wá rìn kọjá síwájú díẹ̀ sí i wọ́n wá kan elim sẹ́rí elim yẹn wọ́n jẹ́ ó jẹ́ ibi ọ̀pẹ oh my god elim ó jẹ́ ibi ọ̀pẹ ṣàmọ̀ àwọn tó ti rìnrìn àjò tó ti rẹ̀ so ibi elimu yẹn ó jẹ́ ibi ìsinmi fún wọn mo gbàdúrà fún àwa tá a ti wà ní ìrìn àjò bóyá ó ti ń rẹ̀ wá ah lálẹ́ yìí ọlọ́run yóò mú àwa náà wọ elimu wa so nígbà tí wọ́n dé elimu yẹn wọ́n ní kí wọ́n bá kíni o wọ́n bá kànga mẹ́wàá no kànga mélòó ni wọ́n bá pàdé ní elimu kànga kànga méjìlá kànga méjìlá ni wọ́n bá pàdé ní elimu kànga méjìlá ẹ̀yà mélòó ló wà ní Ísírẹ́lì ẹ̀yà méjìlá sọ pé pé ẹ̀yà kọ̀ọ̀kan ọlọ́run wá ṣe kí ni ọlọ́run wá gbẹ́ kànga fún wọn ah yẹ́nì gbogbo àwa tá a wà lórí ìpéjọpọ̀ àdúrà yìí àwa náà rẹpísẹ́ǹtì ẹ̀yà kọ̀ọ̀kan a rẹpísẹ́ǹtì fámìlì wa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí ọlọ́run yóò gbẹ́ kànga oh my god kànga tí ó tí ó tí ó tán òǹgbẹ wa ọlọ́run yóò gbẹ́ fún wa lálẹ́ yìí so wọ́n ní inú wọn bá rẹ̀ ní dùn not only that wọ́n ní palm tree wà ń bẹ̀ so pantry yẹn ń sọ nípa ó sọ nípa flourishing ó ń sọ nípa ìtẹ̀síwájú ó ń sọ nípa ìmúgbòrò ẹni pé tẹ́ bá wo pantry kò sí nǹkan tí wọ́n lè fi pantry ṣe wọ́n lè fi pantry wọ́n lè wọ́n lè wọ́n lè kọ kíní lára pantry wọ́n lè kọ ẹmu lára pantry wọ́n lè ṣe ìgbálẹ̀ lára pantry kò sí ẹmu pantry yẹn ó ń sọ nípa ayé tó wà flourishing oh my god ayé tó wà flourishing ẹjá lọ gbàdúrà alákòókò tó pọ̀ á sọ fọlọ́run olúwa nínú ìrìn àjò tẹ́mi náà ń bá lọ́nà ọdún yìí olúwa darapọ̀ mọ́ mi yes ẹ jẹ́ kọ́kọ́ sọ fọlọ́run pé kọ́lọ́run kó ṣe kí ni o oṣù kẹtàlá wa yìí o ẹ jẹ́ náà gbàdúrà pé kọ́lọ́run kó darapọ̀ mọ́ wa ṣe é rí bíyàn bá ń rin ìrìn àjò tọ́lọ́run ò bá darapọ̀ mọ́ yàn ó ṣeé ṣe kíyàn jìyà kíyàn tún jìyà gbé náà ẹ wo nǹkan tí ò bá ṣẹlẹ̀ fáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ká ní pé kì í bá ṣe pé ọlọ́run wà ní ọlọ́run wà pẹ̀lú wọn so ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn bá kú dànù sínú aginjù ọ̀pọ̀lọpọ̀ ni wọn bá jẹ ìyà ṣùgbọ́n torí pé ọlọ́run wà pẹ̀lú wọn ọlọ́run wá ó wá ó wá ń satisfy wọn ó wá ó wá àwọn nǹkan tí wọ́n nílò nínú agíjù ọlọ́run tí wọ́n á ń pèsè ẹ̀ fún wọn ẹ jẹ́ káwọn náà gbàdúrà olúwa èmi náà ń lọ nínú àjọ ọdún yìí a ti wà nínú oṣù kẹta oṣù kẹta ti fẹ́ parí <laughs> bàbá jésù ẹ darapọ̀ mọ́ mi yes nínú ìrìn àgọ́ tó kù nínú ọdún yìí bàbá jésù ẹ darapọ̀ mọ́ èmi náà ẹ darapọ̀ mọ́ ìdílé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ darapọ̀ mọ́ wa yes ẹ darapọ̀ mọ́ wa o ẹ wá darapọ̀ mọ́ wa o ẹ̀yin ogun ọ̀run o ẹ wá darapọ̀ mọ́ wa bàbá jésù ẹ darapọ̀ mọ́ wa ẹ já gbàdúrà yẹn o olúwa jọ̀ọ́ èyí tó kù nínú ọdún yìí yes olúwa ẹ darapọ̀ mọ́ mi ẹ darapọ̀ mọ́ ìdílé mi ẹ darapọ̀ mọ́ iṣẹ́ mi ẹ darapọ̀ mọ́ àwọn ọmọ mi bàbá jésù ẹ darapọ̀ mọ́ wa ẹ wá bá wa rìnrìn àjò tó kù yìí olúwa ẹ darapọ̀ mọ́ wa lórúkọ jésù ẹ darapọ̀ mọ́ wa lórúkọ jésù ẹ darapọ̀ mọ́ wa lórúkọ jésù ẹ darapọ̀ mọ́ wa jésù kristi olúwa tó a gbàdúrà a sọ fọlọ́n pé olúwa bá mi ṣẹ́ gbogbo ogun ìjákulẹ̀ ogun kí n mọ̀ pé o ogun disappointment so ẹ rí i pé wọ́n nígbà tí wọ́n dé mara ẹ wo nǹkan wọ́n ń wo mara wájú báyìí wọ́n ti ń yọ̀ pé ah omi omi ló tẹ́ lọ yìí ṣùgbọ́n nígbà tí wọ́n taste omi yẹn ó wá jẹ́ omi tó korò sẹ́rí sẹ́rí gbà mí wà ìyẹn lè mọ ìrìn àjò ńlọ ayé o sẹ́rí ìrìn àjò ayé ó dàbí sugar cane ni o sugar cane ìrèké ṣàpínpà mi tẹ bá ń jẹ tẹ bá ń jẹ sugar cane yẹn àwọn pààtì kan wà tó ẹ pé ó máa soft tẹ́pẹ́ tẹ́ bá ń bu eyín mọ́ báyìí wà wà wà ẹ má máa jẹ́ ṣùgbọ́n gbà tó bá ti yá ẹ tún débi pààtì tó le bẹ́ẹ̀ ni ìrìn àjò ayé ṣe rí gbà mí o ṣùgbọ́n sáré tá bá débi pààtì tó le yẹn ẹ má jà give up ó máa lé kankankan ó máa dàbí pé gbogbo ẹ fẹ́ bíi pé gbogbo nǹkan ó fẹ́ yálulẹ̀ ẹ má jà give up torí pé lẹ́yìn mara ni elimu wà ọ̀pọ̀lọpọ̀ ló ti give up ní mara ọ̀pọ̀lọpọ̀ ni ò lè tẹ̀síwájú mọ́ nínú ìrìn àjò ayé wọn torí pé wọ́n give up ní mara wọ́n gba bitterness wọ́n gba discouragement wọ́n gba depression láti ṣe kí ni o láti gba ọkàn wọn kan ẹja gbàdúrà ẹja sọ fọ́nà polúwa bá ń ṣẹ́ gbogbo ogun ìjákulẹ̀ nínú ìrìn àjò tó kù nínú ọdún yìí gbogbo ogun tí ń múni jákulẹ̀ gbogbo ogun tí gbogbo ogun disappointment òun fẹ́ ká fi bú torí pé nǹkan tí wọ́n ń retí kọ́ ni wọ́n bá nǹkan tí wọ́n ṣe kí ni ẹlòmíràn pé ah, ẹ jẹ́ kọ́wọ́ mi ba iṣẹ́ tí mo fẹ́ ṣe ẹ jẹ́ kọ́wọ́ mi ba iṣẹ́ yìí gbàtọ́wọ́ rẹ ba iṣẹ́ tán ó rí i pé ah nǹkan le <laughs> ẹlòmíràn ní ẹ jẹ́ kí n graduate ẹ jẹ́ n graduate bàtà tí n bá graduate ah tí n bá bẹ̀rẹ̀ sí ní make over ẹ̀ so ẹlòmíràn ní ẹ jẹ́ kí n gbàwé ìgbèlú náà ẹlòmíì jẹjẹ bàbá ẹlòmíì ìgbà tí o ti gbàwé ìgbèlú ó mẹ́kì owó ju ìgbà tó gbàwé ìgbèlú lọ ayé ń gbàwé ìgbèlú ah tí ìwé ìgbèlú bá dé ah ìgbà tí ìwé ìgbèlú dé kò wà tún ṣiṣẹ́ ẹ já gbàdúrà ẹ já sọ́dúnwá gbogbo ogun ìjákulẹ̀ nínú ìrìn àjò olúwa bá ń ṣẹ́wọ́lẹ̀ lálẹ́ gbogbo ogun tí ń mú ní jákulẹ̀ gbogbo ogun tí ń mú ní jákulẹ̀ níní ìrìn àjò olúwa bí ogun náà wọ lálẹ́ yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹjẹ àtẹnumọ́ àdúrà yẹn o gbogbo ogun ìjákulẹ̀ ogun tí ń mú ní jákulẹ̀ ogun tí ń mú ní kéèyàn wá disappointed yes olúwa ṣẹ́wọ́lẹ̀ inú ayé wa nínú ìrìn àjò ayé wa olúwa ṣẹ́wọ́lẹ̀ bàbá ṣẹ́wọ́lẹ̀ ẹja tẹnumọ́ olúwa ṣẹ́ ogun náà wọlẹ̀ màsídìkàpà olúwa ogun tí múni jákulẹ̀ ah olúwa ṣẹ́wọ́lẹ̀ olúwa finá sun ogun náà lálẹ́ ẹja tẹnumọ́ yes olúwa olúwa bá ń ṣẹ́wọ́lẹ̀ gbogbo ogun ìjákulẹ̀ gbogbo ogun disappointment and failure lórúkọ jésù olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ màlímà síndìkàpọ́lì màsàfọ̀jìrìkàpọ́lì à yes yes ẹ jẹ́ kí sísítà yẹn ó gbàdúrà yẹn o àdúrà rẹ là ń gbà yóò ogun tí mú ní jákulẹ̀ ní ìkórìtà àṣeyọrí ogun tí mú ní kùnà ní ìkórìtà àṣeyọrí olúwa bí ogun náà wọnú ayé mi olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ ogun promise and failure olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ ogun náà jó jákulẹ̀ gbogbo ogun tí mú ní jákulẹ̀ olúwa já ogun náà kulẹ̀ gbogbo ogun promise and failure gbogbo ogun disappointment lórúkọ jésù olúwa fi náà bí ogun náà dànù olúwa dáná sun ogun náà dáná sun ogun náà inú ayé nìkankan wa ogun náà jọ gbiná lórúkọ jésù jọ gbiná jọ gbiná dáná sun ogun náà dáná sun ogun náà dáná sun ogun náà jésù kristi olúwa wa à ń gbàdúrà à ń sọ fọlọ́pọ̀ olúwa sọ márà mi olúwa bá ń ṣe kí o olúwa bá ń sọ márà mi di adùn ah, ẹ jẹ́ gbàdúrà yín dáadáa sẹ́yìn arákùnrin kan sọ sítórì kan fún mi ó bà mí nínú jẹ́ ó ní pé ó ní ó ní ó ní ó ní ó ní mọ̀ mọ́ pé wọ́n fẹ́ gba visa ó ní fún almost two years ni wọ́n fi wá visa almost two years wọ́n fi wá date ó nígbà tó wọ́n wá rí déètì wọ́n ṣe interview wọ́n sì gba visa ẹgbẹ́ ọ̀kan tí mò ń sọ yìí ó gbà tó kíní yẹn pamílẹ̀ kọ̀ọ̀kan bíi pé wọ́n bíi pé wọ́n fi nǹkan gbọ́n lọ́kàn ní ìgbà tí arákùnrin yẹn ń sọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ ọgbọ́n kan fún mi so ó ní nígbà tí wọ́n gba visa tán so ó lóun bá ra ticket pé ah, ah, mọ̀mọ́ ń bọ̀ òun ra tíkẹ́ẹ̀tì so ó ní pé ó ní ó ó ní bí almost two or two weeks or three weeks ago nǹkan tí mo sọ yóò ti pẹ́ o so ẹni tó ti múra lóyún ìbò tó ti gba visa ó ní ó ní ilé wọn sì jóná ó jóná ráúráú àti visa àti passport ó sì jóná mọ́lé ah! ó ní ó náà sì àwọn ti ra tíkẹ́ẹ̀tì àwọn ti ń pìpìà ọlọ́run àṣùgbọ́n adúgbò lọ́wọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kẹ́nikẹ́ni ó farapa ṣùgbọ́n ìwé ìrìn àjò ìwé ìrìn àjò tí ìyá oníyà tó fi wá sinmi ní amẹ́ríkà ó sì tún jóná mọ́lé ẹ jẹ́ gbàdúrà ogun promise of failure nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tá à ń pè mara nìyẹn o kí ẹ̀ ti máa fojú sùn nǹkan pé tí kìnìún bá tẹ̀ mí lọ́wọ́ ah tí gbà tí kìnìún bá tún tẹ̀ yàn lọ́wọ́ tán èèyàn àti wá jákulẹ̀ ogun ogun tó burú ni ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ogun mara nínú ayé mi ẹ jẹ́ àtẹnumọ́ àdúrà yẹn o gbogbo ogun kí ni o ogun mara bó nìyẹn ṣe fi ìyẹn lè ìyẹn ṣe fi two years wá déètì ó tún wá rí déètì ó gba visa visa ó tún wá jóná mọ́lé gbà tó pe àwọn embassy àwọn embassy ní pé kó tún lọ apply afresh ah, ah, embassy ẹ ah, ẹ mo ti gba visa ti bẹ́ẹ̀ jí fún mi ó ní kó lọ ó ní kó lọ tún bẹ̀rẹ̀ ó ní kó lọ tó kó lọ kíw padà ẹ já gbàdúrà olúwàjọ gbogbo ogun mara ogun tí ń fa ìbànújẹ́ ogun tí ń fa ìbànújẹ́ ọkàn gbogbo ogun mara inú ayé mi olúwa mi wọ́dà nínú alẹ́ yẹn jẹ́ gbàdúrà satalagaba ẹja tẹnumọ́ àdúrà yẹn o ẹ má jà fi àdúrà àtàlẹ́ ìṣeré o ẹ má jà fi ṣeré o gbogbo ogun mara àìkọ́dà lima sindiripo olúwa bí ogun náà wọnú ayé mi olúwa bí ogun mara ogun ìkorò ah lórúkọ jésù olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ olúwa ẹja gbà olúwa bí ogun náà wọ olúwa bí ogun náà wọ ogun tí ń múni jákulẹ̀ lójijì ogun tí ń múni jákulẹ̀ lójijì. ah lórúkọ jésù ẹ wó dànù gbogbo ogun mara nínú ayé wa nínú iṣẹ́ wa nínú ìdílé wa lórúkọ jésù olúwa jó gbiná dànù olúwa dáná sun ogun náà ẹ já gbàdúrà yẹn dáadáa olúwa dáná sun ogun mara nínú ìrìn àjò ayé mi inú ọdún yìí olúwa dáná sun ogun mara èké pété lima sídìkàpà olúwa dáná sun ogun mara olúwa dáná sun ogun mara olúwa dáná sun ogun mara eke pété lima sídìkà pọ́nìyà ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wó ogun mara dànù gbogbo ogun ìkorò olúwa wó dànù jésù kristi olúwa wa ẹja sáré kọrin mú korò kúrò láyé mi o bàbá mú korò kúrò láyé wa o bàbá mú korò kúrò láyé wa o bàbá o. mú kòrò kúrò láyé wa o bàbá mú kòrò kúrò láyé wa o bàbá o mú kòrò kúrò láyé wa o bàbá a tún gbàdúrà ẹ lẹ́ẹ̀mejì sí yes ogun mara nínú ìrìn àjò ayé mi nínú ìrìn àjò ọdún yìí nínú ìrìn àjò oṣù tó kù lọ́dún yìí olúwa fi náà sun ogun náà dànù yes olúwa ṣe kí ni o fi náà olúwa dáná sun ogun mara. ogun mara ogun tí ń panilẹ́kún ọkàn ogun mara ogun tí ń mú ìbànújẹ́ ọkàn wá ẹ jẹ́ gbàdúrà sẹ́rí sátani ò fẹ́ ká láyọ̀ o sátani sẹ́rí ibi tí ayọ̀ bá wà tí sátani bá wọbẹ̀ á sì sọ di ìbànújẹ́ ẹ wo Job ẹ wo Job chapter one so Job jẹ́ ó jẹ́ ntọ́lọ́run bùkún gidigidi so wọ́n ní gbogbo nǹkan wà lálàáfíà in fact wọ́n ní Job gan máa ń rúbọ fún àwọn ọmọ rẹ̀ torí pé ó ní pé torí pé òun ò mọ̀ bóyá wọ́n ti lè dẹ́ṣẹ̀ sọ́lọ́run so Jóòbù àwa máa rúbọ pé láti kọ́bà àwọn ọmọ rẹ̀ pé kí ìbànújẹ́ mọ́ bá ṣẹlẹ̀ náà ní nàá ṣùgbọ́n ní ọjọ́ kan ní ọjọ́ kan Sátánì ó sì wọnú ilé Jóòbù ó sì run gbogbo nǹkan tó ní. ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ogun mara nínú ìrìn àjọ ọdún yìí olúwa bá ń finá sún dànù ogun ìbànújẹ́ ogun ogun ìjákulẹ̀ olúwa jọ dópin ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ogun mara nínú ìrìn àjò ayé wa nínú ọdún yìí nínú èyí tó kù nínú oṣù yìí nínú èyí tó kù nínú ìrìn àjò oṣù yìí nínú èyí tó kù nínú ìrìn àjò ọdún yìí olúwa ogun mara lẹ́nu iṣẹ́ olúwa gbó dànù olúwa olúwa wó dànù bàbá jésù wó dànù bàbá jésù wó dànù ẹja tẹnumọ́ gbogbo ogun mara àìkọ́dá lima sidelika pọ́sikẹ́fà jírikapa olúwa wó dànù gbogbo ogun mara ètò ń dìde lójijì nínú ìrìn àjò gbogbo ogun mara ètí ń fa ìbànújẹ́ lórúkọ jésù olúwa wó ogun náà dànù olúwa ṣẹ́ ogun náà wọlẹ̀ olúwa ṣẹ́ ogun náà wọlẹ̀ olúwa ṣẹ́ ogun náà wọlẹ̀ nípa agbára rẹ olúwa ṣẹ́ ogun náà wọlẹ̀ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa agbára rẹ̀ ga jù tọ̀tá lọ o ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ ó ga ó ga o agbára rẹ̀ ga jù tọ̀tá lọ o ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ ọlọ́run tí a mọ̀ ọlọ́run ọlọ́run tí ọlọ́run ọlọ́run tí kò sóhun tí kò lè ṣe o agbára rẹ̀ ga ju tọ̀tá lọ ó ga ó ga o agbára rẹ̀ ga ju tọ̀tá lọ o ìmọ̀ rẹ̀ ẹ ga ju tèṣù lọ ẹ bá wọn kọrin o agbára rẹ̀ ga ju tọ̀tá yes wọ́n á lè di ọlọ́nà iṣẹ́ rẹ̀ agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. ẹ bá wa kọrin yẹn lẹ́ẹ̀kan sí o agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. ó ga ó ga o agbára rẹ̀ ga jù tọ̀tá lọ. ìmọ̀ rẹ̀ ga jù tèṣù lọ. ọlọ́run tì ní ọ́ ogun ayé kò lè di ọlọ́wọ́ iṣẹ́ rẹ̀ agbára rẹ̀ ó yá agbára rẹ gàjù tọ̀tà agbára rẹ gàjù tọ̀tà agbára rẹ gàjù tọ̀tà agbára rẹ gàjù tọ̀tà agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ gàjù tọ̀tà lọ agbára rẹ̀ gàgù tọ̀tà lọ agbára rẹ̀ gàgù tọ̀tà lọ agbára rẹ̀ gàgù tọ̀tà lọ agbára rẹ̀ gàgù tọ̀tà lọ agbára rẹ̀ gàgù tọ̀tà lọ amen amen ẹ jẹ́ gbàdúrà olúwa tó ní pé agbára rẹ̀ gàgù tọ̀tà lọ yes ọlọ́run ọlọ́run tí kò ṣẹ́ǹtì ah, ah. ẹ jẹ́ sọ fọlọ́run olúwa jọ gbogbo ogun márùn-ún ayé mi olúwa jọ dókun lálẹ́ yes olúwa jẹ́ kí ogun náà ó dópin lálẹ́ yìí ogun mara olúwa bá ń jó dópin ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tí kò sọ́n tí ó lè ṣe ọlọ́run tí ọlọ́run tí kò sí àṣetì lọ́rọ̀ rẹ̀ ah gbogbo ogun mara gbogbo ogun mara nínú ayé wa nínú iṣẹ́ wa nínú ìdílé wa gbogbo ogun tí ń panilẹ́kùn ọkàn gbogbo ogun tí ń mú ìbànújẹ́ ọkàn wá lórúkọ jésù olúwa wó dànù malima sirikapolia olúwa wó ogun mara dànù yes olúwa bí ogun mara wo nínú ayé wa bí ogun mara wo nínú ìgbéyàwó wa olúwa bí ogun mara wó má ṣe tẹyẹlẹgẹbẹ aprika sirikapolia jésù kristi olúwa wa a gbàdúrà a sọ olúwa jẹ́ kí ìkorò mi ó di adùn agbára tí ó sọ ìkorò mi dàdùn agbára ìyípadà oh my god ẹ jẹ́ abẹ́rẹ́ fún agbára yẹn o mo nígbà tí igi yẹn tó kan odò mara sẹ́rí igi yẹn a lè sọ pé ó rẹpẹsẹ́ǹtì ó rẹpẹsẹ́ǹtì àgbélébù jésù sẹ́wọ̀n pé ẹ mọ̀ pé inú ayé ayé tá a wà ó kún fún ìbànújẹ́ ṣùgbọ́n nígbà tí jésù tá a bí jésù ó sì mú ayọ̀ wá sínú ó mú ayọ̀ wá ó mú ayọ̀ wá sínú ayé tó kún fún ìbànújẹ́ ẹ jẹ́ ká ló gbàdúrà agbára ìyípadà agbára tí ó sọ ìkorò mi dàdùn ẹjẹ gbà ó olúwa ẹjẹ wọnú ayé mi lọ olúwa sọ ìkorò mi dàdùn ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa sọ ìkorò wa dàdùn yes ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe bàbá jésù sọ ìkorò wa di adùn nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí ni o olúwa sọ ìkorò ayé wa dàdùn agbára agbára tí ń mú tí ń yí nǹkan padà ọlọ́run tó ń yí nǹkan padà olúwa sọ ìkorò wa dá dùn bàbá jésù jọ sọ ìkorò wa dá dùn lórúkọ jésù wá dùn wá nínú olúwa tó bá ní gbogbo ohun tó ń pa wá lẹ́kọ̀ọ́ ọkàn olúwa bá a sọ dandan sọ ìkorò wa dandan sọ ìkorò wa dandan sọ ìkorò wa dandan lórúkọ jésù sọ ìkorò wa dandan lórúkọ jésù sọ ìkorò wa dandan jésù kristi olúwa wa jésù kristi olúwa wa a ń gbàdúrà à ń sọ fọ́nà pé olúwa wa lọ́rùn olúwa wa ṣe kíni o wá wá wá fi ohun tí mò ń wá tẹ́ lọ́rùn come and satisfy me with what I am looking for òǹgbẹ ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ wà ẹ mọ̀ ìjà tán láwa o òǹgbẹ ń ṣe kíni o òǹgbẹ ẹlòmíì òǹgbẹ ọkọ ló ń gbẹ ẹlòmíì o ẹlòmíì òǹgbẹ ìyàwó ló ń gbẹ ẹlòmíì òǹgbẹ ọmọ ló ń gbẹ ẹlòmíì òǹgbẹ iṣẹ́ ló ń gbẹ ẹlòmíì ó ń lágbára ó ń lágbára ó ń lákíkanjú ó ní customer skill ó ní gbogbo skill ó ní gbogbo certificate pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ òǹgbẹ iṣẹ́ ń gbẹ lòmíì ẹlòmíì òǹgbẹ àṣeyọrí ń gbẹ lòmíì ẹlòmíì ti ṣèdánwò ti jákulẹ̀ bí ó tiẹ̀ ti give up pé kí ni ò ṣeé ṣe ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ pàwé ètì bóyá kí tiẹ̀ ṣe ọ̀nà òwe gan lọ́nà mi òǹgbẹ òǹgbẹ àṣeyọrí ń gbẹ ẹ jẹ́ gbàdúrà olúwàjọ́ pẹ̀lú gbogbo pààtì agbára rẹ olúwa wá wá wá wá wá wá tán òǹgbẹ mi nínú ìpéjọ pàdúrà tálẹ̀ yìí ohun gbogbo tí mò ń wá olúwa wá fi tẹ́ mi lọ́rùn òǹgbẹ tó ń gbẹ mí yìí olúwa olúwa wá tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá òǹgbẹ òǹgbẹ tó ń gbẹ wá yìí olúwa gẹ́gẹ́ bí ẹ ṣe fún gẹ́gẹ́ bí ẹ ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì ní omi tí ẹ sì tẹ́ òǹgbẹ wọn lọ́rùn lórúkọ Jésù òǹgbẹ tó ń gbẹ wá ẹ jẹ́ gbà ó òǹgbẹ ìwé ìgbẹ́lu ló ń gbẹ lómi ẹ jẹ́ kó kálukó sọ fọ́nà olúwa òǹgbẹ òǹgbẹ ló ń gbẹ mí olúwa wá tẹ́ mi lọ́rùn olúwa wá tẹ́ òǹgbẹ mi lọ́rùn malikapa talikapa ekepeteli kasirikapolia baba Jésù pẹ̀lú ipá àti agbára rẹ̀ olúwa wá tẹ òǹgbẹ wa lọ́rùn lórúkọ jésù wá tẹ wa lọ́rùn olúwa àwọn nǹkan tá à ń wá tí ò ti tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù wá fi tẹ wa lọ́rùn wá fi tẹ́ wa lọ́rùn wá fi tẹ́ wa lọ́rùn wá fi tẹ́ wa lọ́rùn lórúkọ jésù wá fi tẹ́ wa lọ́rùn lórúkọ jésù wá fi tẹ́ wa lọ́rùn jésù kristi olúwa wa jésù kristi olúwa wa bomi mi ọlọ́run mi bomi mi ah bomi rin wá ẹlẹ́dàá wa ò bomi rin wá má jẹ́ àgbẹ̀ má jẹ́ àgbẹ̀ má jẹ́ di àṣàlẹ̀ bàbá bomi rin wá ọlọ́run wa ò bomi rin wá ò bàbá oya oya bomi mi ọlọ́run mi bomi mi bomi mi ọlọ́run mi bomirin mi má jẹ́ ń gbẹ má jẹ́ ń gbẹ má jẹ́ ń di àṣàlẹ̀ bàbá ah bomirin mi ọlọ́run mi bomirin mi ó bàbá ah bomirin wá ọlọ́run wa bomirin wá bomirin wá ọlọ́run wa bomirin wá má jẹ́ gbẹ má jẹ́ àrà má jẹ́ di àṣàlẹ̀ bàbá bòmìnrin wá ọlọ́run wá bòmìnrin wá bàbá ó yá mi ọlọ́run mi bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ọlọ́run mi bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ọlọ́run mi bòmìnrin mi ò bàbá bòmìnrin wá bàbá bòmìnrin wá bàbá bòmìnrin wá bàbá bòmìnrin wá bàbá bòmìnrin wá bàbá bòmìnrin wá bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá bòmìnrin mi ò bàbá amen ẹ jẹ́ gbàdúrà olúwa bòmìnrin ayé mi má jẹ́ ń gbé olúwa sẹ́ni bí ọlọ́run ò bá tètè dá wa lóhùn mo gbàdúrà a ò ní gbẹ o sẹ́ni omi ṣe pàtàkì o sẹ́ni àwọn àwọn scientist wọ́n jẹ́ ká mọ̀ pé ìyẹn lè ìyẹn lè ìyẹn lè ìyẹn lè live fún at least forty days láì jẹun láì jẹun tẹ́ni ẹ bá sà ti ń mu mi o wọ́n lẹ́ni á survive fún forty days ṣùgbọ́n kò ṣeé ṣe kéèyàn live fún forty days láì bá ṣe pé èèyàn bá mú mi ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ wa méjì sókè yes ẹ wọ àwọn ọmọ Ísírẹ́lì so fún fún three days fún three days ni wọ́n fi rìn inú aginjù sẹ́dẹ̀ mọ̀ pé ìrìn àjò aginjù kì í ṣe ìrìn àjò tó rọrùn ni o òòrùn òòrùn máa ń múnú aginjù fún àwọn tá a bá ti lọ sí Dubai àwọn Middle East yẹn so ẹ rí i pé ilẹ̀ aṣálẹ̀ ni ilẹ̀ wọn gbogbo ẹ̀ máa ń gbẹ kánrankánra ni so ẹ rí i pé àwọn àwọn ìdí tó fi máa ń lo kíní jáàbù tó fi máa ń lo gbogbo ìbòrí nìyẹn o èyí táwọn àwọn àwọn àwọn àwọn kan sọ di ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn ni torí torí dust tó pọ̀ ń lu wọn wọ́n ṣe ń lo gbogbo jáàbù gbogbo nǹkan tó ń kó borí yẹn torí torí torí eruku ni torí eruku ni ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fún ọlọ́pàá olúwa olúwa bomi ní ilé aginjù mi kó sọ di ilé ọlọ́ràá yes ilẹ̀ aginjù mi olúwa bá bomi rin ilẹ̀ ẹlòmíì ilẹ̀ iṣẹ́ rẹ ti jẹ́ ilẹ̀ aginjù ẹja gbàdúrà lára olúwa bomi rin ilẹ̀ ayé mi ilẹ̀ ayé mi tó ti daginjù olúwa bomi rin mi kò sọ mí dilẹ̀ ọlọ́ràá ẹja gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù olúwa bomi ẹnì kọ̀ọ̀kan wa yes olúwa bomi wa omi agbára omi omi agbára láti ọ̀run wá olúwa bomirin wá bàbá jésù bomirin ilé aginjù wá lórúkọ jésù mọ́jà dídá aṣálẹ̀ olúwa bàbá jésù bomirin wá olúwa bomirin wá olúwa bomirin wá àìkọ́dà lima sindika polima sọfọ jìnnìkapa olúwa jẹ́ kí òjò bẹ́ẹ̀ ní rọ̀ olúwa rọ̀jò olúwa jẹ́ kí òjò òjò yanu olúwa jọ rọ̀ olúwa bomirin wá mọ́jà gbẹ olúwa mọ̀jà dilẹ̀ aṣálẹ̀ olúwa bomi ni wá bàbá jésù bomi ni wá jésù olúwa wa à ń gbàdúrà à ń sọ fọ́nà bọ́lúwa tó bá ní gbogbo ọ̀fà ìsàn lára mi olúwa bá ń ti jáde olúwa wò mí sàn olúwa gbogbo gbogbo irúgbìn àìsàn nínú ẹ̀jà tó mi ara mi olúwa bá ń fatu ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa wò wá sàn yes olúwa wò àwọn ọmọ wá sàn olúwa wò iṣẹ́ wá sàn olúwa wá ayé wa sàn tó bá ní gbogbo fàìsàn lára wa olúwa ti jáde mailima sinikapolia yalima kadalima sedekepedima safajirikapolia olúwa wò wá sàn olúwa fa irúgbìn àìsàn tu gbogbo irúgbìn cancer gbogbo irúgbìn gbogbo irúgbìn irúgbìn high blood pressure gbogbo irúgbìn liver disease heart disease holes in the heart olúwa fà wọ́n tún kọ́ tí wọ́n jáde olúwa dáwọ́ wòsàn lé wa olúwa wo ẹnìkọ̀ọ̀kan wa sàn dáwọ́ wòsàn lé àwọn ọmọ wa olúwa wo àwọn ọmọ wa sàn olúwa wo ilẹ̀ wa sàn olúwa wo ìgbéyàwó wa sàn olúwa wo ìdílé wa sàn olúwa wo ayé wa sàn ẹ̀mí máa wò wá sàn jésù kristi olúwa wa ha jésù kristi olúwa mo sì rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pín pépà wọ́n bẹ̀rẹ̀ sí ní pín pépà dẹ́ yìí tí wàá ṣe pépà nìkan mo tún rí pé wọ́n fi passport lé àwọn kan lọ́wọ́ yes yes ọ̀nà ti là oh my god ọ̀nà ti là fún yẹn náà fún fún nǹkan tí ọlọ́run tó tiẹ̀ ti ṣe ẹ jẹ́ ká sáré kí hallelujah mẹ́ta ó yá o hallelujah hallelujah hallelujah so a gbàdúrà so à ń sọ fún ọ̀pọ̀ olúwa olúwa mú mi wọ ilẹ̀ elimu tèmi yes ilẹ̀ elimu so ẹ ẹ ṣe gbogbo complaint wọ́n complain pé kò sómi so bẹ́ẹ̀ pọ̀ wá ni so wọ́n mọ̀ pé táwọn bá kàn rìn bí á rìn àjò tó bá kàn rìn ìrìn àjò bí á ìrìn àjò tí ò pé ọjọ́ kan wọ́n á débi tí élíìmù wà níbi tí ọ̀pẹ wà níbi tí kànga wà ibi tó tutù ibi tọ́kàn wọn ti balẹ̀ ibi tí gbogbo àwọn àwọn nǹkan ọ̀sìn tí wọ́n kó wá tí wọ́n ti ní refreshment elim ẹ jẹ́ ká náà gbàdúrà olúwa mú èmi náà wọnú élímù mi oh my god olúwa mú mi wọ kí ni o mú èmi náà wọ ibi élímù tèmi náà ibi ibi ibi tí ayé ó ti gbà mí níbi ibi tí o ibi ibi tí kànga wà ibi tí ìtura wà níbi tí àwọn ọ̀pẹ wà olúwa mú ayé mi wọ élímù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá jésù mú àwọn élímù wa náà Ah, ah, gẹ́gẹ́ bí ẹ ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì wọ Élímù lórúkọ Jésù Olúwa mú àwa náà wọ Élímù wa nípa ti iṣẹ́ wa ni nípa ti ìrìn àjò ayé wa ni Olúwa jẹ́ kí àwa náà ká dé Élímù ayé wa níbi ibi ìfọ̀kànbalẹ̀ níbi ìtura Olúwa mú àwọ Élímù tiwa náà lórúkọ Jésù Olúwa mú àwọ ní ìtura lọ Olúwa mú àwọ ní ayọ̀ wa lọ Olúwa mú àwọ ní ìṣẹ́gun lọ bàbá Jésù mú àwọ ní ìgbéga lọ olúwa mú ọwọ́ nú ibi tí ààyè ó ti gbà wá níbi tí ọkàn wọn ti balẹ̀ bàbá jésù mú àwọ ílímù wa náà jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so wọ́n ní pé níbi ílímù yẹn wọ́n ní seventy palm trees ló wà bẹ́ẹ̀ seventy ṣẹ́ni number seven ó ń sọ nípa perfection perfection in ó ń sọ nípa perfection how many times ten times perfection oh my god Ten, ṣẹ́ni bọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan fún yàn so a ṣe a ṣe in abundance and in excess a ṣe in abundance and in excess ẹja gbọ́wọ́ lé orí wa ẹja gbọ́wọ́ lé orí wa so a sọ fọlọ́n pé olúwa kọ́dún yòó tó kolẹ̀ ọ̀ bí akóso yòó tó kolẹ̀ ní tó bá ṣe wà láṣẹ gbà a lè sọ pé kó yíwùn gan bí ọjọ́ òní gan kó tó kolẹ̀ bí ọdún yòó tó kolẹ̀ kí òṣì ó tó kolẹ̀ ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wá tù mí nínú yes olúwa wá ṣe kí ni o wá tù mí nínú àwọn nǹkan tí mò ń wá olúwa olúwa wá fi fún mi ní ìlọ́po ní ìlọ́po mẹ́wàá olúwa àwọn nǹkan ayọ̀ tí mò ń wá tí ò ti tẹ̀ mí lọ́wọ́ ní ìlọ́po mẹ́wàá olúwa ẹjọ́ tẹ̀ mí lọ́wọ́ ẹjọ́ gbàdúrà lórúkọ jésù bàbá jésù wá tù wá nínú olúwa tù wá nínú àwọn nǹkan tá à ń wá ní ìlọ́po mẹ́wàá olúwàjọ́ tẹ̀ wá lọ́wọ́ àwọn eré ayọ̀ tá à ń wá ní ìlọ́po mẹ́wàá lórúkọ Jésù olúwàjọ́ tẹ̀ wá lọ́wọ́ yes yes yes àìkọ́dá lima sídìkà pọ́límà sáfọ́ jùlíà pẹ̀lú agbára àti àṣẹ ìrọ̀rùn àwọn nǹkan tá à ń wá tá a ti làkàkà tá a ti struggle fún tí ọwọ́ wo tẹ̀ lórúkọ Jésù ní ìlọ́po mẹ́wàá olúwàjọ́ tẹ̀ wá lọ́wọ́ má jẹ́ ká mú àmúbọ́mọ́ olúwa má jẹ́ ká ṣe àṣetìmọ́ olúwa jésù kristi olúwa wa ẹjẹ́ sáré gbàdúrà yìí à ń sọ fọ́nà olúwa tó bá ní gbogbo agbára tó fẹ́ dá mi dúró sí mara ẹjẹ́ àgbà o <laughs> gbogbo agbára tó ṣe kí ni o agbára tó fẹ́ dá mi dúró sí mara ẹ mọ̀ pé ẹlòmíì ìrònú lè dáyàn dúró sí mara o ìrònú tí ẹ bá ti ń ronú jù tí ẹ bá ti ní ìkóléyà wọ́ọ̀rì ó lè dáyàn dúró sí mara o pé ah ìgbà gbogbo lọ́lọ́run tiẹ̀ fẹ́ ṣe tèmi náà báyìí sínú ìyá náà máa kú sí ni sínú àìsàn náà máa kú sí ni tí yẹn bá ti ń ro àwọn tí yẹn bá ti ń ronú báyẹn ó lè dáyàn sí mara ibi ga àwọn agbára ọ̀tá àwọn ẹ̀mẹ́kùnkùn wọ́n lè dáyàn sí mara ẹja gbàdúrà ṣáyé tá a bá lè dìde ẹja gbàdúrà yẹn lórí ìnàdúró ni yes olúwa gbogbo agbára tó fẹ́ dá mi dó sí mara olúwa bá ń bẹ́ wọn dànù olúwa kọlù wọn ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo agbára tó fẹ́ dá wa dó sí mara olúwa kọlù wọn olúwa bẹ́ wọn nídà malima sidika polima safa judea agbára tó fẹ́ dá ayé wa dúró sí mara agbára tó ní pé a ò ní wọ élimu wa agbára tó fẹ́ dá wa dúró sí mara lórúkọ jésù olúwa bẹ́ wọn nídà bẹ́ wọn nídà jésù bẹ́ wọn nídà jésù bẹ́ wọn nídà olúwa bẹ́ wọn nídà olúwa bẹ́ wọn nídà masidika pa ekepete lima safa judea polia agbára tó ní pé a ò ní kú òní mara agbára tó fẹ́ dá ayé wa dúró sínú ìkorò lórúkọ jésù olúwa bẹ́kùn dídà ẹ̀mí mọ́ bẹ́kùn dídà olúwa kọlù wọn olúwa ọ̀run wọn dànù jésù kristi olúwa wa agbẹ ẹ̀kọ́ tó kù yìí olúwa wa wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbé mi wọ̀ bí agbára wọ̀ mí agbára tó borí ogun agbára tí ń fi tẹ̀síwájú agbára tí ò ṣe dádúró olúwa bí wọ̀ mí ẹja béèrè fún agbára ẹ̀mí mẹ́ẹ̀ẹ́dá gbàdúrà lórúkọ jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí ayọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí olùtùnú ó yá wọnú ọkàn wa lọ yes olúwa wọlé wá agbára ẹ̀mí mẹ́rin ẹjọ́ wọnú wa lọ agbára ẹ̀mí mẹ́rin ẹjọ́ wọnú wa lọ olúwa kún wa fún agbára olúwa kún wa fún agbára bí ẹnìkọ̀ọ̀kan ó sì lọ́mọ sùn lálẹ́ yìí olúwa mòdì náà yí wa ká olúwa mòdì àbò yí wa ká olúwa finá yí wa ká jẹ́ kí iná ẹ̀mí mímọ́ kó wọnú wa lọ jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára adúpẹ́ fún ìdarí àdúrà àti alẹ́ yìí adúpẹ́ fún àwọn ogun tẹ́ ẹ ti ṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa bàbá jésù gba ọpẹ́ wa gba ẹ̀yìn wa gbọ́ ọpẹ́ wa gba ẹ̀yìn wa gbọ́ ọpẹ́ wa gba ẹ̀yìn wa fún àwọn tẹ́ ẹ ti tú sílẹ̀ nínú ìdèṣù nínú ìdè fún àwọn tẹ́ ẹ ti dá láre lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa fún àwọn èdè tẹ́ ẹ já lórúkọ jésù olúwa gba ẹ̀yìn wa fún àwọn orí tẹ́ ẹ pààrọ̀ àwọn orí burúkú tẹ́ ẹ pààrọ̀ sì gbé orí ayọ̀ orí ògo lé wọn lórí lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa ọpẹ́ àti ìyìn tá a mú wá lórúkọ jésù olúwa yóò ṣe ìtẹ́wọ́gbà lálẹ́ yìí lórúkọ jésù gẹ́gẹ́ bí a ṣe gbàdúrà gbogbo ogun mara gbogbo ogun ìkorò olúwa mú kóònù ayé wa olúwa sọ ìkorò wa olúwa sọ di adùn lẹ́yìn àdúrà yìí lórúkọ jésù jẹ́ ká wọ élímù wa lọ ire tá a ti ń wá lórúkọ jésù jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wá lọ́wọ́ ọ̀nà tó ti dí lórúkọ jésù kó máa là ìṣẹ́gun kó jẹ́ tiwa ọpẹ́ àti ìyìn àti ògo àti ọlá kó jẹ́ tiwọ lọ́rùn jésù olúwa wa fọwọ́n tá a mọ̀ pé àdúrà wa ti gbà ẹ ká kí hallelujah mẹ́ta o ó yá o hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo hallelujah hallelujah hallelujah hallelujah ògo fún àwa tí a mọ̀ pé àdúrà wa ti gbà ẹ jẹ́ ká tún ṣe ògo sí o ògo ògo ògo àdúrà wa ti gba God bless you. Lord, you are mine. Yes, you are. Lord, you are wonderful, my God. voice wherever you are from. Excellent, excellent is your name. Hey, excellent is your power. Lord, you are wonderful. My God, you are excellent. Ọlọ́run tí a kò dádúró ẹlẹ́rù nìyí bàbá mi. mo dé ọ̀gá o ọlọ́run tí a kò lè dádúró èmi máa ń gbé ọ̀gá bàbá o. ta ló lè bá ọ̀dọ̀ gbà Jésù sàlàbà fi ọwé kò sẹ́ni tó lè bá ọ̀dọ̀ gbà. kábíyèsí ọlọ́run ìyanu ọlọ́run tó jọlọ́run lọ ọlọ́run tó to mọ̀lẹ́rì ẹ̀ ṣe bàbá o. Sàlàbà